الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي ذل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله ثم الحمد لله وي أقلتي ونكي صي إحياء السنة تتا سنة جي tá a bá wo ọ̀rọ̀ ń dáadáa ọ̀rọ̀ méjì ni ọ̀rọ̀ méjì it is a noun phrase títají sunna reviving the sunna sọ̀rọ̀ méjì ni is a phrase so ngbọ̀ tí wàá gọ̀rọ̀ méjì yìí ọ̀nà táwa fẹ́ gbà ṣàlàyé ẹ̀ náà ni pé a sọ kí ni ń jẹ́ ìhìyà a sì sọ kí ló ń jẹ́ àsùnà tó túmọ̀ sí pé tẹ́ńbà ní káta súnà jì a gbọ́dọ̀ kọ́kọ́ mọ kí ni jẹ́ súnà táàtàjì torí tá a bá dá súnà táàtàjì mọ̀. ọ̀rọ̀ wọn kàn dàbí ọ̀rọ̀ ẹyẹ kan nínú igbó lójoojúmọ́ tó bá ti jí sáyé wọ́n máa ń ṣàdúrà kan àdúrà náà ni pé ọlọ́run má jẹ́ kí òun rí ọ̀ràn kéèjì ọlọ́run má jẹ́ rí ọ̀ràn kéèjì àmọ́ kò dá kéèjì mà kéèjì tẹ́ máa dẹ tán fi máa mú ẹyẹ kò dá mà ṣùgbọ́n ó ń ṣàdúrà pé kọ́nà mọ̀jẹ̀ kó ń rọ́nà kéèjì bó ṣe máa ń ṣe àdúrà yìí lójoojúmọ́ rẹ̀ títí ó fi wá bọ́ sí inú ìlú ńjọ́ kan ọ̀sáàrí nǹkan ọ̀hún ó rí i pé wọ́n fún oúnjẹ tó máa jẹ wọ́n fi síbẹ̀ lábàkó bẹ̀ kíní ẹ̀ bá mọ́ lọ́wọ́ tún ṣàdúrà pé ọlọ́run rọ́nà kéèjì ẹni sí rọ́nà kéèjì ọ̀rẹ́dì so ó túmọ̀ sí pé òwúlẹ̀ ìdàkejì mà therefore tá a bá sọ pé a fẹ́ ta súnà jì a lè rí i ta jí àfi ká kọ́kọ́ máa ń ń pè ní súnà so a gbọ́dọ̀ dá nǹkan tá a fẹ́ tají mọ̀ ìtají súnà títa súnà jì kí ni jẹ́ súnà òun gangan ni the main the main òun ni kókó tá a bá ti wá dá súnà mọ̀ <laughs> ọwọ́ akù síbi iṣẹ́ iṣẹ́ náà ni títà ají kálọ̀ ọkọ̀ fi wá sí kòǹgẹ́rin. asúnà bá a ṣe pé yẹn asúnà bá a ṣe pé yẹn tí wọ́n bá ti pè bẹ́ẹ̀ nínú tírà ó ní nǹkan tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ohun tí wọ́n gbà lérò pẹ̀lú ẹ̀ ni asúnà anabawiya. As àsúná ànàbàwìyà táwọn àfa bá ti dákọ súnà súnà tó bá ti gá sí pé ẹnu àfa rẹ ti ń gbọ́ súnà súnà ohun tó gbà lérò ni àsúná ànàbàwìyà tó túmọ̀ sí súnà ànábìwà Muhammad sallallahu alayhi wa sallam tó bá ti wá rí báwọn kí wá ní súnà ànábì ńgbà náà súnà ànábì ni ohunkóhun tá a bá ṣe àfitì rẹ̀ sí ọ̀dọ̀ ànábì wa Muhammad ní ọ̀kan nínú nǹkan mẹ́ta yìí yálà ọ̀rọ̀ yálà ìṣe tàbí ìfirinlẹ̀ confirmation ohunkóhun tá a bá sọ pé a fi tì sí ọ̀dọ̀ ànábì gẹ́gẹ́ bí ẹni tọrọ tọ̀dọ̀ ẹ̀ wá gẹ́gẹ́ bí ẹni tí nǹkan náà ti ọ̀dọ̀ rẹ̀ wá ohunkóhun tá a bá sọ pé tànábì lélẹ́yìí yálà nǹkan yẹn jẹ́ ọ̀rọ̀ sísọ yálà nǹkan yẹn jẹ́ ìṣe yálà nǹkan yẹn jẹ́ confirmation òun là ń pè ní Suna ànábì ìyẹn túmọ̀ sí pé tí ànábì bá sọ pé sallallahu alaihi wasallam tó bá sọ̀rọ̀ ọ adé pé súnà ànábì nu tó bá ṣe ìṣe kan súnà rẹ̀ nìyẹn. tó bá wá rí ẹnìkan tó ṣe nǹkan kankan níwájú rẹ̀ tó dákẹ́ tó ń wòran tí ò rán comment tí ò pàṣẹ comment pé nǹkan tó ṣe dá o dídákẹ́ ẹ̀ láì sọ̀rọ̀ yẹn súnà ànábì náà nìyẹn wípé nǹkan tẹ́ni yẹn ṣe ọ wà níbàámu sí nǹkan náà lè ṣe. tọba gásíkọ́ bá jí ọrọ sísọ ni agásíkọ́ wà níbàámu sí nǹkan tánàbí náà lè sọ bí bẹ́ẹ̀ kọ́ fi yapa sí tánàbí lè ṣe tàbó yapa sí tánàbí lè sọ ànẹ́bí ọkọ̀ fún tàn lójú torí pé kì wo àìdá níran kì wo aburú níran so àwọn wọn sọ pé ohun tá a pè ní súnà ó lè tó gẹ́gẹ́ bí àpẹẹrẹ alimsalawo aleyhi wa sallam nínú àdìsí kan ó sọ pé ẹni tó bá wí gbólóhùn kan lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ aburú kan ò ní kàn a'udhu bi kalimati llahi taamati min sharri ma khalaqa ọ̀rọ̀ nìyẹn tánàbì sọ àá pe ọ̀rọ̀ yẹn náà ní súnà ànábì tó bá jẹ́ pé ìṣe ni bí àpẹẹrẹ wọ́n ní tó bá fẹ́ wọnú mọ́sálásí yóò kọ́ gbé ẹsẹ̀ ọ̀tún wọnú mọ́ṣáláṣí tó bá sì fẹ́ jáde ńbẹ̀ yóò kọ́ gbé ẹsẹ̀ òsì jáde ńbẹ̀ ìṣe nìyẹn a sọ pé ìṣe yẹn o súnà ànábì ni ó di méjì ìkẹta ó ní tẹkìrọ́ràtì súnà tẹkìrọ́ràtì àwọn confirmation internet bá confam a máa ń rí yẹn nípasẹ̀ pé kí sàbẹ̀ kan kó sọ ọ̀rọ̀ kan tàbí kó ṣe iṣẹ́ kan in the presence of the prophet kánẹ́bí wa ń bẹ̀ tàbí in his absence kọ́mọ̀sì ń bẹ̀ ṣùgbọ́n kó di mímọ̀ fún pé sàbẹ̀ báyìí o ó ṣe nǹkan báyìí o kánẹ́bì wá dákẹ́ kọ́mọ̀ sọ pé n tó ṣe ń ò dáa dídákẹ́ ànábì ń bẹ̀ yẹn là ń pè ní tẹ̀kìrìrù confirmation ó ti confirm ẹ̀ nìyẹn àgásí pé tó bá gásí pé ọ̀rọ̀ lóyún onítọ̀hún sọ tánàbì dákẹ́lé lórí ó ti di ọ̀rọ̀ tánàbì náà lè sọrú ẹ̀ nìyẹn tó bá dá sí pé ìṣe kan ló ṣe tánẹ́bì wa ń wò ó ràn àdá sí pé ó ti wà lóhùn ṣe tí ànẹ́bì lè ṣe náà nìyẹn àdá sí pé ohun tánẹ́bì sọ ohun tánẹ́bì ṣe àti nǹkan tó fojú rí tàbí nǹkan tó gbọ́ láàrin àwọn sọ̀hábà rẹ̀ tó fi ilẹ̀ bẹ́ẹ̀ ń tà ń pè ní súnà nìyẹn. lẹ́yìn tá a ti kí súnà báyẹn ohun tó kàn ní pàtàkì òjíṣẹ́ ọlọ́run láàrin wa pàtàkì òjíṣẹ́ ọlọ́run láàrin wa tí wọ́n bá sọ pọ́lọ̀ wọn rán òjíṣẹ́ ńṣẹ́ ìránṣẹ́ pé oríṣiríṣi àwọn ìránṣẹ́ kan ń bẹ a lè rán wọn pé ọlọ́ba ní tajà àwọn ìránṣẹ́ kan ń bẹ a lè rán wọn pé ẹlọ́ba ní gbowó wá tàbí ẹ lọ bá ní san owó yìí oríṣiríṣi ìrànṣẹ́ ló wà. iṣẹ́ tí ọlọ́run wá rán àníbùwà Muhammad sallallahu alayhi wa sallam kí gangan ni dìmẹ́ǹdìmẹ́ tó fi ránṣẹ́ ṣé kó wá tajà fún wa ni àbí kó wá rajà lọ́wọ́ wa rárá ntọ́lọ́n ti torí ẹ̀ràn ànábì òní àtẹ̀blígù wal atẹ̀blíg wọlibayan ìkéde ẹ̀sìn ló ń pè ní tẹ̀blíg ìkéde ẹ̀sìn ìfi ọ̀rọ̀ ẹ̀sìn tó yàn létí àti alibayan àlàyé kókó sẹ́ méjì sára mi wá sí nìyẹn táwa náà bẹ̀rẹ̀ wa léèrè wò pé kí gangan ni dèmẹ́ndèmẹ́ tára mi ohun tó ṣe méjì ni ateblig ó wá fi ọ̀rọ̀ tó wá létí walibayan ó wá ṣe àlàyé fún wa àmọ́ láàrin mo fẹ́ tó ẹ̀ sákèsí kan tó bá gbọ́ ateblig tí mo pè é òun kì í ṣe teblig eléyìí tí ń bẹ́ńtà ni mo ń sọ òun ọjọ́ra wọn o the word ateblig tí mo lò ní ìsìn ipò jẹ́ kókó àkọ́kọ́ the main and the first function fún òjíṣẹ́ ọlọ́run ó ní kó fi ìkéde ẹ̀sìn kó fi tó wa létí kó dẹ̀ ti àlàyé ẹ̀ fún wa tó bá gá pé nǹkan tọ́lọ́run gbélé lọ́wọ́ in tó ní kó ṣe náà ni pé fi tó ayé létí ṣàlàyé ẹ̀ fún wọn. therefore Abukata si ìṣe ànábì Abukata si ọ̀rọ̀ ànábì Abukata si ntọ́ bá fi rinlẹ̀ kí wá ní ẹ̀rí láti inú Quran wípé the two major functions of the holy prophet oni atabligu walibayan kálọ̀ wo ní suratul Maida Quran five verse sixty seven kátó lọ wọnú sọ́ọ̀tù nahal quran sixteen verse forty four a rí ń bẹ̀ kedere wípé ní ti sọ́ọ̀tù lè máa yídà Allah sọ pé ya ayu ar-rasul ìwọ òjíṣẹ́ náà balligh ma unzila ilayka min rabbika nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ láti ọ̀dọ̀ olúwa rẹ fi tó wọn létí fi tó wọn létí nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún ọ láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ fi tó wọn létí kí ni nǹkan tí wọ́n sọ̀kalẹ̀ fún ànábì látọ̀dọ̀ olúwa rẹ̀ alukur'an fi tó wọn létí wàyí làm tẹ́fọ̀n àlù tọ́ ọ bá fi tó wọn létí fáma balata risalata ọ̀jẹ̀ṣẹ́ ọ̀jẹ̀ṣẹ́ tí mo rán ọ nìyẹn o fáma balata risalata ọ̀jẹ̀ iṣẹ́ náà nìyẹn o wallahu ya'simuka minan nas. wàá máa gbọ́ èmi mọ̀ pé bó o ṣe fẹ́ máa jíṣẹ́ yìí o lè máa ní àwọn ìpèníjà ìṣòro wàhálà látọ̀dọ̀ àwọn èèyàn ṣùgbọ́n o wallahu ya'simuka minan nas Allah ni ó máa dáàbò bò ọ́ tó ti yọ Allah ni ó máa sọ o inna Allaha la yahdi al-qawma al-kafirin dájúdájú ọlọ́run ọba kò ní í tọ́ ìjọ kèfèrí sọ́nà. so nínú àyà yìí àrí bálígì kéde mọ́ òǹzílà ilé kàmí rọ́bìkà ohun tá a sọ̀ kalẹ̀ fún ọ látọ̀dọ̀ olúwa ẹlẹ́dà rẹ kéde ẹ̀ àgásí pé iṣẹ́ àkọ́kọ́ ní kíni ìkéde ẹ̀sìn iṣẹ́ kejì suratu nahal aya forty four Allah sọ ń bẹ̀ wípé wa anzalna ilayka zikro litubayina linnas ma nuzila ilayhim walaallahum yatafakkarun wa anzalna ilayka zikr àwa sọ àzikr ìwé ìrántí àwa sọ ọ́ kalẹ̀ fún wa nàbì litubayina linnasi nítorí kí o lè ṣe àlàyé fáwọn ènìyàn nítorí kí o lè ṣe kíni kí o lè ṣe àlàyé fún àwọn ènìyàn mẹ́nu zìlà ilé yìí àlàyé kí ló fẹ́ fún wa àlàyé nǹkan tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ fún wọ̀lẹ́ aláhùn yẹtafakaron pọ́síbílì ó ṣeé ṣe kí wọ́n lè ronú. àyà yìí ń jẹ́ kó yé wa wípé ọlọ́run tó sọ kùránì kalẹ̀ fáànẹ́bí sallallahu alaihi wasallam àlùkùránì ni wọ́n dàpè ní azikir nínú àyà yìí. ọ̀kan nínú okò alukur'an òun ni azikir ọlọ́run tó wá sọ ọ́ kalẹ̀ yìí ó wá ń sọ fànẹ́bí rẹ̀ wípé lìtùbá yìí náà lè ná sí manuzila iléhìn nítorí kí o lè ṣe àlàyé fáwọn ènìyàn nǹkan tá a sọ kalẹ̀ fún wọn. ok ẹ jẹ́ ká mú ọ̀rọ̀ wá sílé tá sọ pé mo rán lọ́ọ̀yà ń ṣẹ́ nìsín. pé ìwé yìí o bá mi kà á fún àwọn ènìyàn kan o lọ́yà wa ń kàwé ń lọ ọwọ́ àkà parí nínú àwọn tó kàwé fún ọwọ́ ànáwó pé màdàkùn mo níbèrè ọ̀rọ̀ ẹ sọ láàrin kò yé mi mo fẹ́ kẹ́ ẹ ṣàlàyé rẹ̀ sẹ́wọ̀n òun àtọ̀dọ̀ ẹ̀ ni ó ti wá abẹ́kọ̀ọ́ definitely ọ̀rọ̀ tí ọlọ́run sọ̀kalẹ̀ ọlọ́run ti fún un ní ọtọ́rítì láti ṣe àlàyé rẹ̀ bá a ṣe lò ọlọ́run ti fún un ní ọtọ́rítì bá a ṣe ṣàlàyé bá a ṣe lò nǹkan náà kó ṣàlàyé ẹ̀ fún wa àpèjúwe míì láàrin student àti teacher ìjọba ó ṣe textbook jáde pé this is your syllabus so tíṣe ó sì kọ́ akẹ́kọ̀ọ́ ní kíláàsì akẹ́kọ̀ọ́ sì bèrè kí ẹ dákun my master I don't understand this thing kí ló kù síjọ́ ṣe yóò ṣàlàyé kẹ́nìkan wá sọ pé àlàyé tíṣà yẹn ò nídìí wọ́n ní kò nídìí tóun bá ti rí textbook òun ti gbọ́ yé ó fèèlì àlàyé tíṣà ló fi gbọ́ textbook yìí ọ̀rọ̀ tí tíṣà bá sọ àti bó ṣe demonstrate ní class ẹ̀pẹ̀ tíṣà mọ́ demonstrate bó ṣe demonstrate ní kíláàsì yóò jẹ́ kí n tí ń bẹ́ẹ̀ nù textbook yóò jẹ́ òyìn ọ àti akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ ẹgbẹ́ rẹ tó ní tíṣà sẹ́ńtẹ́ ń sọ nìyí báyìí tó lè kọ́ sọ pé yes yes yes you are right ìwọ náà ti ń gbọ́ yéésì nìyẹn tẹ̀kìrìrù tíṣà nìyẹn therefore agasi wípé iṣẹ́ méjì tíṣà ṣe iṣẹ́ àkọ́kọ́ ó deliver message tíjọba ní kó ṣe fún wa abẹ́kọ̀ ó lo textbook fún wa iṣẹ́ kejì ó ṣe àlàyé textbook fún wa tíyẹn bá ti yé wa iṣẹ́ tàbí wa ṣe fún wa nìyẹn o sallallahu alaihi wasallam ọwọ́ ajẹ́sẹ́ tọ́lọ́ ń fìràn in the process pé ń jẹ́sẹ́ ló sì máa ṣe àlàyé ẹ̀ fún wa. nítorí náà ohunkóhun tó gìí sí ọlọ́run bá sọ sallallahu alaihi wasallam tàbí ohunkóhun tó bá ṣe tàbí ohunkóhun tó bá fi rinlẹ̀ ó dúró sórí nǹkan pàtàkì méjì tá a dákọ yẹn kí ni nǹkan pàtàkì méjì náà ìkéde àti àlàyé ìkéde ẹ̀sìn ìjíṣẹ́ ẹ̀sìn àti àlàyé gbogbo ohun tánàbí bá sọ gbogbo ohun tó bá ṣe gbogbo ohun tó bá confam tó bá fi rinlẹ̀ yóò mọ sẹ́rí sí nǹkan pàtàkì méjì yẹn yẹn ni pé ìdí tó fi sọ̀rọ̀ ìdí tó fi ṣe ìṣe kan àti ìdí tó fi kọ̀ǹfàmù kankan kan kò tayọ pé ó fẹ́ fi jẹ́ sí ọlọ́run fún wa bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ ó sì fẹ́ fi ṣe àlàyé iṣẹ́ tí ń jẹ́ fún wa. therefore ẹ gbàgbé àkọlé ọ̀rọ̀ wa o ìyáwó sunna peter sunna jì àwa ní kí ni sunna àní sunna ní nǹkan ní ọ̀rọ̀ tàbí ìṣe tàbí ìfirin rẹ̀ tí wọ́n fi tì sí ọ̀dọ̀ anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwa sọ pé kí ló lè fa ọ̀rọ̀ ànábì kí ló lè fa ìṣe ànábì kí ló lè fa ìfirinlẹ̀ ànábì ohun tó lè fà á nǹkan méjì ni torí kọ́lọ́run ránṣẹ́ ó máa fún wa ó sì máa ṣe àlàyé iṣẹ́ tó jẹ́ fún wa ká lè wá mọ̀ wípé ọ̀rọ̀ ànábì kì í sọ̀rọ̀ lásán ìṣe rẹ̀ kì í ṣe ìṣe lásán tẹ́nìkan kan sọ pé ṣèbá ànábì ló sọ yẹn ẹgbẹ́ ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ kan ẹgbẹ́ ìgbẹ́gbẹ́ kan ọmọdé ànábì ló ṣe gan báyìí náà ṣé yẹn ànábì ló ṣe yẹn ẹ wò ẹgbẹ́ yẹn ìgbẹ́gbẹ́ kan ẹgbẹ́ yẹn ìgbẹ́gbẹ́ kan ẹ láìfù yẹn láìfù primitive nìyẹn láìfù yẹn ti lọ. ìdí tá gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ rẹ̀ iṣẹ́ rẹ̀ ìfinrinlẹ̀ rẹ̀ iṣẹ́ wo ló ń ṣe fún wa ó fi ń jẹ́ṣẹ́ ó sì fi ń ṣàlàyé iṣẹ́ tí ọlọ́run ṣe kí ni o tó fi rán ni ká lè wá mọ̀ bẹ́ẹ̀ dájúdájú a wà á bọ́ sí orí abala iṣẹ́ wo gan-an ni ọ̀rọ̀ ìṣe àti ìfinrinlẹ̀ ànábì máa ń ṣe kí ni àwọn iṣẹ́ tó máa ń ṣe a ti mọ̀ pé Allah fi Kùránì rán níṣẹ́ kí wá ni àwọn ọ̀rọ̀ rẹ̀ ìṣe rẹ̀ àti ìfirinlẹ̀ rẹ̀ kí ni iṣẹ́ tó máa ń ṣe pàápàá jùlọ sí alukur'an tọ́lọ̀ fi ránṣẹ́. ìjà bùkátà sọ̀rọ̀ ànábì tàbá ti rí kùránì. ìjà bùkátà sí ìṣe ànábì ìjà bùkátà sí ìfirinlẹ̀ ànábì tàbá sọ pé i'm now sangiliti kùránì one quran gẹ́gẹ́ báwọn kan ti ń sọ lónìí tí wọ́n sọ wípé quran nìkan làwọn lò ó quran nìkan làwọn máa ń tà wọ́n o àwọn ọmọ nǹkan míì mọ́ o àádọ́ akẹ́lẹ́ mọ́sọ́lù kùfùrù ọ̀rọ̀ tí máa ń sọ̀yàn di kèfèrí ní gbólóhùn yẹn torí pé kùránì tọ́lọ́ ń sọ̀kalẹ̀ fánísọ lọ́wọ́ alẹ́ wọ̀sálà bọ́lá ń ṣe file lọ́wọ́ báyìí kò gbé lọ́wọ́ bẹ́ẹ̀ pé gbà lọ́mọ yanjú ẹ̀ kò gbé lọ́wọ́ pé gbà lọ́mọ yanjú ẹ̀ ó yí ọ kò yí ọ lọ́mọ yanjú ẹ̀ rárá ó jẹ́sẹ́ ó sì ṣàlàyé iṣẹ́ yẹn. kí wàá ní ẹ̀rí láti inú kùránì gan tá a fi mọ̀ wípé àyà méjì kìtà àkàlẹ̀ kan yẹn àyà bálígì jẹ́sẹ́ àti àyà litubayin linnas kó o lè ṣàlàyé fáwọn èèyàn ká mọ̀ pàdé bí wàá ó jẹ́sẹ́ yẹn ó sì ṣe àlàyé yẹn fáwọn ènìyàn nípa bẹ́ẹ̀ a wàá sọ pé kí wàá ní iṣẹ́ súnà nínú Islam kí ni iṣẹ́ súnà àti mọ̀tí ń jẹ́ súnà o ọ̀rọ̀ ànábì ìṣe ànábì àti ìfirinlẹ̀ ànábì kí wàá ní iṣẹ́ rẹ̀ báyìí number one asúnà mukarrira wa si fil Qur'an tabatinda kọ súnà súnà yóò máa kọ̀nfàmù Qur'an. ọ̀kan nínú iṣẹ́ nìyẹn yóò máa jẹ́rìí sí kùránì pé ìtọ́lọ ń sọ yìí o bẹ́ẹ̀ náà lórí nínú àdìsí ànábì náà sallallahu alaihi wasallam kí lè rí eléyìí ṣe ẹ mọ̀ kùránì ó gbogbo àyà ti ń bẹ ń ó kó sórí àwọn àyà àyà tó ń ròyìn ọlọ́run orígun ìmánì wa ó kójọ sórí àwọn àyà ìbáàdà orígun Islam ìyẹn ni pé ní Quran a máa rí àyà tó ń sọ nípa ìgbàgbọ́ nú Allah o nínú òbíṣẹ́ nínú àmàlàíkà nínú síra nínú ọjọ́ kẹyìn nínú kádàrà nínú àlùkùránì a máa rí àyà tó ń sọ fún wa nípa ṣahadatu la ilaha illallah nípa ìrun kíkí nípa àwẹ̀ nípa zaka nípa hajj bẹ́ẹ̀ nàbí bẹ́ẹ̀ kọ́ a nínú Al-Qur'ani tọ́yì tábà wá ń rí àdìsí wá wá àdìsí ọ̀ wá kọ̀ǹfàm ẹ̀ pé iṣẹ́ gbọ́nu Kùránì yẹn o bẹ́ẹ̀ náà lórí o nínú àyà tó sọ nípa orígun ìmánì kádìsì tó wá yanjú ẹ̀ fún wa kó tó wá fi rinlẹ̀ fún wa òní àyà tá a máa ń pè ní amana rasul tí ànábì ní tá a bá ti fẹ́ sùn lálẹ́ kárí pa àkàká tó sùn tá a bá ti kàká tó sùn ọlọ́run sì sọ wá kó mi gbogbo aburú. àyà yẹn lọ báyìí pé amana rasulu bima unzila ilayhi min rabbihi wal mu'minun kullun amana billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi la nufariku bayna ahadin min rusulihi wa qalu وأطعنا غفرانك ربنا وإليك المصير àtàyà kejì tó tẹ̀lé tó parí. now ẹ̀rí pé nu àyà yìí Allah sọ yìí pé òjíṣẹ́ náà ìyàn anábìwá Muhammad sallallahu wa sallam ó nígbàgbọ́ nínú nǹkan tí wọ́n sọ kalẹ̀ fún látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ àwọn onígbàgbọ́ òdodo náà àwọn náà gbàgbọ́ kullu ni amana billahi ẹnì kọ̀ọ̀kan wa ànábì ni o àwọn mùsùlùmí ni o ẹnì kọ̀ọ̀kan wa agbàgbọ́ nínú àlọ́ wọ́n mọ̀ láyìíká tì í agbàgbọ́ nínú àwọn màláyíkà agbàgbọ́ nínú àwọn tíra ìyẹn wà kútùbì wàrúsùlì agbàgbọ́ nínú àwọn ògìṣẹ́ láàánú fáríkù bẹ́ẹ̀ náà àdèmí rúsùlì a sì ṣe yàmẹ̀yà láàrin àwọn ògìṣẹ́ a yẹ nìkan sílẹ̀ nínú àwọn ògìṣẹ́ ànábì musa ni agbàgbọ́ nínú rẹ̀ ànábì isa ni agbàgbọ́ nínú rẹ̀ àwọn òdàbí àwọn kèfèrí kan tí wọ́n yọ musa lẹ̀ àdàbí àwọn kèfèrí kan tí wọ́n yọ Ìsá lẹ̀ àdàbí àwọn kèfèrí kan tí wọ́n yọ àdébí Muhammadu sílẹ̀ sallallahu alaihi wasallam gbogbo wọn làwà nígbàgbọ́ nínú wọn pátápátá ẹ̀wá yà yẹn ó ń sọ nípa orígun ìmánì gbàgbọ́ nínú Ọlọ́run nínú àmàlẹ́kà nínú òjíṣẹ́ nínú tírà ok gbàgbọ́ nínú Ọlọ́run nínú àmàlẹ́kà nínú tírà nínú òjíṣẹ́ arí mẹ́rin nínú orígun ìmọ̀lùwà mẹ́fẹ̀ẹ̀fà nínú àyà yìí nínú aya miin ó akọ ìgbàgbọ́ ọjọ́ alekiyama nínú aya miin ọsọ nípa kadara abẹ́ẹ̀kọ́ díàfọ̀ àdìsí wá wá Umar bunu Khattab radiyallahu anhu orígun wa yẹn fún wa yẹn sọ wípé àdìsí gbajúmọ̀ gan o ó wà nù fọ́tì àdìsí Nawawi ó ní láàrin ìgbà tá a jókòó sọ́dọ̀ ògìṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam lọkùnrin bá wọlé wá bá wa ọkùnrin náà ìròyìn ara ẹ̀ ni pé ṣẹ̀dídù bàyáàdì fìyà mi aṣọ tó funfun tó funfun tán ráúráú ló wọ̀ sọ́rùn ṣẹ̀dídù sàwádìí sáàrì irun orí rẹ̀ ó dúdú kirikiri ni o kò ewu o kò sí funfun lórí rẹ o gbogbo ẹ̀ dúdú ni láàyòrò aléyá fáwọn sọ́fà àti ẹ̀wà rí orípa ìrìn àjò lára rẹ̀ torí pé níjọba àná bá rìnrìn àjò eruku ó kù sí lára torí pé ìrìn àjò pẹ̀lú ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí sòtọ́ bá ti ń tu eruku yóò mọ̀ kù sí lára sọ àárí orípa onírìn àjò àrí lára rẹ̀ ara ẹ̀ mọ́ nìyẹn ara ẹ̀ mọ́ fónífóní white hair ó pure irun orí rẹ̀ ó black tó tó dáa ọ̀wà ni títí ọ̀wọ́lé tọ̀wà ọ̀wà jókòó ti òjíṣẹ́ ọlọ́run ọ̀wà àforúkọ ẹ̀ méjèèjì ó fi ti orúkọ ànábì sallallahu alaihi wasallam ó sì gbé ọwọ́ ẹ̀ méjèèjì ó gbé sórí itan ẹ̀ báyìí yálà itan yálà itan onítọ̀hún àbí ta ànábì èkéyìí inú méjèèjì ó sá gbé ọwọ́ ẹ̀ sórí itan. ọ̀wà ni ya Muhammad akbirni anil iman ìwọ Muhammadu sallallahu alaihi wasallam fún mi nírò sọ fún mi nípa kí ni jẹ́ al-iman kí ni jẹ́ òbíṣẹ́ ọlọ́run wa sọ pé al-iman òun ti ń jẹ́ imani àtúwòmínà bìláì òun ni pé kó o nígbàgbọ́ nú àlọ́ wa malaikati nínú àwọn màláìka rẹ̀ wa kutubi nínú àwọn tírà rẹ̀ wa rusuli nínú àwọn òjíṣẹ́ rẹ̀ wa bil yawmil akhir nínú ọjọ́ kẹyìn wa bil qadar nínú kádàrà khairi wa sharrihi oore tí ń bẹ nínú kádàrà àtàbúrú tí ń bẹ méjèèjì lọ́lọ́ nǹkan fẹ́ nìkọ̀ọ̀kan gbàgbọ́ nínú rẹ̀ kàkọ́ lọ́sọ dákítà oníbèrè sọ pé òdodo ló sọ fàájì bìnnà láhù àwa ṣe mọ̀ fún ìyẹ̀sẹ̀ alùwọ́yú sọ́dìkù ó ń bí léèrè béèrè ó sì ń jẹ́rìí sí òdodo ọ̀rọ̀ rẹ̀ àdìsí àdìsí Bukhari àdìsí Muslim ni so kí la fẹ́ lọ bẹ́ẹ̀ ni wípé àdìsí yìí ó ń kọ̀nfàmù àyà àmọ́nà rọ̀ṣọ́lù bí ọ̀pọ̀lọpọ̀ àdìsí ṣe wá máa ṣe nìyẹn tí ó máa kọ̀nfàmù àyà kan nínú al ẹ ti ọ̀rọ̀ ẹ̀rù kíkí àti ààrẹ gbígbà àti zaka àti hajj nínú àrẹ Qur'an nínú suratu nisa aya one oh three Allah sọ bẹ́ẹ̀ yìí pé inna dájúdájú kíkí o àkọsílẹ̀ kan ni tó ti ní gbèdéke àkókò tá a gbọ́dọ̀ kí fún àwọn mùmínì òdodo ìyẹn sọ báyẹn

mọ̀nìsàtọ́ ilé ìṣẹ́bìlà ọlọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn fáwọn ènìyàn kí wọ́n bẹ kàábà wò fẹ́ni tó bá ní agbára ọ̀nà tí ó gbà dé bẹ́ẹ̀ nínú ali imran eh, Quran three verse ninety seven nípa ti zaka ọlọ́run tún sọ nínú sọ́tù tauba Koran nine verse one oh three wípé khudh min amwalihim sadaqa mú nínú dúkìá wọn zaka gba zaka lọ́wọ́ wọn tutọ́ hiruhum zaka tó bá gbà yìí ló fi fọ̀ wọ́n mọ́ wọ́n tún zakihim biha àlọ́ fi fọ̀ wọ́n mọ́ sẹ́ nínú ẹ̀ṣẹ̀ wọ́n sọ́ọ̀lì lè tó wọn saduwa fún wọn o inna salataka sakanu lahum àdúrà tó ṣe fún wọn yẹn yóò sì fi wọn lọ́kàn wọn ti gbà alim ní ọba olùgbọ́ ọba olùmọ̀ tó mú ọ̀rọ̀ wá tó mú ọ̀rọ̀ àwẹ̀ wá aráyà tó mú ọ̀rọ̀ zaka wá àdìsí náà wá wá wá ń kọ̀nfàmù ẹ̀ nínú àdìsí takàrẹ́ ẹ̀kan yẹn àdìsí ọmọ àdìsí umaru yẹn ìbéèrè kejì tí umaru tí oníbèrè béèrè lọ́wọ́ àdẹ́bì ni pé akidiri ní adèlè islam sọ fún mi nípa tí ń jẹ́ islam ó ní buniyan islam ala khamsin shahadati an ilaha illallah wa anna muhammadan rasulullah wa iqamis salah wa ita'i zakat wàlẹ́hàj wàsọ́mi Ramadan òun ka àwọn nǹkan orígun márààrún ìsìláàmù yẹn kí ló ṣe yẹn ọ ń kàn fáàmù àyà àlùkùránì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ok. Um, nígbà nínú àwọn àdìsí míì tó tún wà núwèé tí mo kọ sílẹ̀ níbí báyìí tó ń kọ̀ fámọ̀rọ̀ ọ̀run kíkí àdìsí tọ̀bàrà adìkan ni ó ní mọ́ọ́dì sọ̀láàtì mi náà dín kà mọ́ọ́dì ìrásí mi náà lẹ́gàsàd ipò tí ìrun wà nú ẹ̀sìn ó ní ipò tí orí èèyàn wà sí bọ́dì rẹ̀ ipò tí ìrun kíkí tó wà nú ẹ̀sìn ó ní ipò tí orí tó wà sí bọ́dì kí ni ìtumọ̀ rẹ̀ ẹni tí ó bá ti lórí mọ́ kí ló ṣeun ó ti dòkú. so ẹni tí ó bá ti kírun mọ́ ó ti kú ònú ìsìlámù nù oríire òsì lọ́rùn rẹ̀ mọ́ nìyẹn. so àdìsí náà tún wá tó ń kọ̀nfàmù ọ̀rọ̀ ọ̀run nìyẹn. àbí so bákan náà nínú àdìsí tó tún kọ̀nfàmù ọ̀rọ̀ zaka ọ̀nà àdìsí Bukhari tó sọ pé àdìsí Abu Huraira ọ̀nà àdìsí sọ́mọ̀ mọ́ni àtàwù lọ́wọ́ mọ́ọ̀lán falam yóò adi zakata ẹ̀tọ́ wọn bá fún ní dúkìá tí ó bá yọ zaka rẹ̀ mọ́sílẹ̀ aláhu máàlù yàrá malekiyama ṣùjà ọlọ́wọ́ wàá sọ dúkìá yẹn di ejò ọjọ́ alekiyama akra ejò náà yọ parí ejò tó ti dògbólógbò ni máa parí kò ní sírun kankan ní orí rẹ̀ mọ́ lahu zabibatani ejò yẹn yóò wà ní ọ̀gán eyín ọ̀gán méjì eyín tá a máa fi mú nǹkan mọ́lẹ̀ a fẹ́ jẹ́ ẹran jẹ náà ń pè ní ọ̀gán eyín yóò ní ọ̀gán eyín méjì àwọn kan nítumọ̀ ẹnu àwọn kan sọ yìí pé ṣe eyín lórí fàásì wọ́n ní kíní dúdú kan kíní dúdú méjì kan ó máa ń wà ní orí ejò níbi ojú rẹ í máa wà bẹ́ẹ̀ báyìí wọ́n ní nǹkan méjì yẹn ni èké tó bá dúró gẹ́nu méjèèjì kò sí ètò rọrùn bẹ́ẹ̀ èwọ̀n èso ọmọ ejò akérọ́à ni ògbólógbò ìyáláyà ejò lọ́lọ́wọ́ sọ dúkìá rẹ̀ dì fún un yùtọ̀ wákù húyá ọmọlẹ̀kìyàmà ọlọ́wọ́ wàá sọ di táì táì tẹ́mọ́dé márùn-ún tẹ́mọ́ fi wí ọ̀rùn ọlọ́wọ́ sọ di bẹ́ẹ̀ fún lọ́jọ́ àdìkìyàmá thumma ya'khudhu bilizimatayihi lẹ́yìn náà yá a máa gbá olówó rẹ̀ mú pẹ̀lú ẹnu ẹ̀ méjèèjì pẹ̀lú ẹnu ẹ̀ yẹn ẹ máa fi máa bá mú yá a máa sọ pé ana maluka ana kanzuka èmi ni dúkìá rẹ̀ èmi sì ni kanzu rẹ̀ ẹ̀ deposit account yẹ èmi ni fún màtàlá